Eko, Eko, àṣàdé twenty twenty one ó yá àwọn làlà ṣáwá o àwọn làlà ṣáwá káṣá má bàjẹ́ kágbé lárugẹ àwọn làlà ṣáwá. bẹ́ẹ̀ni o àṣàdé worldwide àjọṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó lábẹ́ àkóso ẹ̀ka ètò àṣà Canada ló ti wáyé tipẹ́ o báyìí ní nàìjíríà ìpínlẹ̀ èkó roof HVH agidigbi ìkẹjà ló ti máa wáyé o lọ́jọ́ sunday november twenty one ọdún yìí bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ lọ́jọ́ yìí a máa ṣe ìfilọ́lẹ̀ youth empowerment access center lórí lílo àjogúnbá àṣà wa láti fi ṣègbédìí ìdí ọrọ̀ ajé a máa ṣàfihàn àṣà tẹwà tí ń bẹ nú àṣà a tún máa ṣe ìfilọ́lẹ̀ youth empowerment access center níbi táwọn ti máa káwọn ọ̀dọ́ láwọn nǹkan àjogúnbá wa bí aṣọ òkè àdìrẹ mímọ̀kòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó máa Howard University, Washington DC, USA àti Professor Ladipo Ajiboye, Professor of Linguistics and Yoruba Language, University of Lagos. Ló máa dá wa lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ la fàmì ẹ̀yẹ dáwọn kò dáṣà ó bàjẹ́ lọ́la. Àwọn olórin àtọ́níjọ́ ìbílẹ̀. Sọ ma àwọn olórin dùnú ṣẹ̀kẹ̀rẹ̀ fújì àpàlà jùjú. Ló máa ṣeré fún wa lọ́jọ́ yẹn. Àwọn àlejò pàtàkì bíi Alhaji Lai Muhammed. Alákòóso ètò ìròyìn àtàṣà lórílẹ̀‐èdè Nàìjíríà. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Right Honourable Mudasiru Ọbaṣá. Honourable Fat chairman committee on tourism and culture lagos state house of assembly àtàwọn májàṣà ò bàjẹ́ gbogbo ló ń bọ̀ ọ́ honourable solomon bọ̀nù special adviser ni ó mọ̀ kí gbogbo èèyàn káàbọ̀ pharmacist to samata kibile yusuf commissioner for tourism arts and culture lólùgbàlejò gómìnà wàbà bájídé sanwó-olu lólùgbàlejò àgbà àwọn orí adé gbogbo olókolókò tó kùlùjákọjákọ ló máa wà ń kalẹ̀ aṣọ àdìrẹ́ zero six zero zero zero three one zero four Lagos State Asade twenty twenty one powered by Yatnai Communications International Nigeria and Canada. Bábí aláṣẹ àtolùdarí ọmọbọ lánìyàn yàtọ̀ yé bàbá àṣà àtọ́lá àti kòtá nílò yẹ ká gbé àṣà lárugẹ nílẹ̀ Yorùbá.